الحمد لله رب العالمين خلق السماوات والأرض وجعل الظلمات والنور ثم الذين كفروا بربهم يعدلون أحمد الله وأجلله وأمجده وأعظمه وأشكر على نعمه ظاهرة وباطنة واشهد ان لا اله الا الله وحده لا شريك له له الملك وله الحمد يحيي ويميت وهو على كل شيء قدير واصلي واسلم على المبعوث رحمه للعالمين نبينا محمد خير الانام خير الخلق اللهم ربنا صل وسلم وبارك عليه وعلى اله وصحبه وسلم تسليما كثيرا أما بعد فيا أمة الإسلام أوصيكم ونفسي بتقوى الله هذه وصية ربنا جميعا لجميع خلقه قال الله تعالى يا أيها الناس اتقوا ربكم إن زلزلة الساعة شيء عظيم يوم ترونها تذهل كل مربعة عما أرضعت وتضع كل ذات حمل حملها وترى الناس سكارى وما هم بسكارى ولكن عذاب الله شديد أمتنا إن الله سبحانه وتعالى جعل جريمة الزنا جريمة عظيمة في جميع شرائع السماوية ما أتى من الله شريعة لآل الزمان من الأزمان إلا وقد حرم الله سبحانه وتعالى عليهم الزنا كيف لا إن العلاقة التناسلية بين الإنسان فإن الله سبحانه وتعالى جعلها تتنافى وطبيعة الإنسان تتنافى عن الزنا لذلك جاء الوعيد الشديد على كل أسيمق يزني بعد أن قد مر عليه السنون أمة الإسلام إن الله سبحانه وتعالى لا يلعب بهذا الموضوع قال الله سبحانه وتسامى لا تقربوا الزنا إنه كان فاحشة وساء سبيلا أمة الإسلام إن رسول الله صلى الله عليه وسلم جاءنا بحكم قاطع لهذه الجريمة كيف لا جاء في الصحيحين من حديث عبارة بن الصامت رضي الله تعالى عنه وأرضاه قال قال رسول الله صلى الله عليه وسلم خذوا عني خذوا عني وقد جعل الله لهن سبيلا البكر بالبكر جلد مئة وتغريب عام والثيب بالثيب جلد مئة والرجل وهذا السبيل هو ما ختم الله سبحانه وتعالى به قوله في سورة النساء قال الله تعالى أو يجعل الله لهن سبيلا أمة الإسلام وقد زنى في عهد رسول الله صلى الله عليه وسلم مخدج ما هذا لم يترك وإنما أقيم عليه حكم الله سبحانه وتعالى أمة الإسلام إن الله سبحانه وتعالى لا ينظر إلى أناس يوم القيامة ومن جرائهم هذه الجريمة العظيمة لذلك قال الإمام أحمد رحمه الله تعالى لا أعلم بعد القتل ذنبا أعظم, أعظم من الزنا رحم الله إمامنا ورحم الله جميع الأئمة ونال معهم أجمعين فقال فرما باتو سؤال المسلمين أترى لكي كرات جرفان النبي صلى الله عليه وسلم ẹni tọ́lọ̀mọ̀ bá ما máa jẹ́ Allah bá ní sàlékún kí annabi bá ní sàlékún ọlá rẹ̀ àti àwọn rẹ̀ àti sọ̀hábà rẹ̀ kí àwọn náà pẹ̀lú àwọn tọ́ọ̀kẹ̀ pẹ̀lú annabi sallallahu alaihi wasallam níjọba alkiyama ẹ̀yọ́mọ̀ àmìyàsì mo ń fi àsìkò ìran àmì tí bẹ̀rù Allah wa ta'ala gẹ́gbẹ̀ òṣèlú iná lè tí bẹ̀rù rẹ̀ àní takùlọ̀ eléyìí ni àsọtẹ́lẹ̀ tí Allah subhanahu wa ta'ala tó sọ lọ sáájú wa ó náà tún ní Allah subhanahu wa ta'ala wọn pọ́ láti ilé kálíbà jẹ́ ní ìsúnmọ́ lọ́dọ̀ rẹ̀ ọlọ́mọba ń bí ọ níjọ kan oṣù rẹ̀ níbi ìpayà rẹ̀ dákòjé gbangba ẹnìkọ̀ọ̀kan wa jẹ́ kọ̀rọ̀ wọ́ dáadú gbangba wa lọ níbi ìpayà rẹ̀ ìpayà ti mọ̀nàfíkì mọ́sà yọkù nígbàyà wa tí gbangba ọ̀dà tí kọ̀rọ̀ wà burú ọlọ́mọsà sọ wá ń bẹ̀ ní ìjẹjọ àbọ̀rọ̀bọ̀ tọ́ọ̀bà fẹ́ dolórí ibú ìrun ni ọmọ kí o aqimis sọ́lá tọ́ọ̀bà fẹ́ sófò ìrun ni ọmọ kí o aqimis sọ́lá tọ́ọ̀bà fẹ́ dẹni ẹ̀yìn ìrun ni ọmọ kí o aqimis sọ́lá tọ́ọ̀bà fẹ́ kí ìrẹ́pọ̀ dáadáa jọ́sí dáadáa kọ́ wà láàrin wa tàdédà rẹ̀ tọ́jọ́ lọ́wọ́ bá subhanahu wa ta'ala ìrun ni ọmọ kí o aqimis sọ́lá bọ́ a ń sàlàyé lẹ́yìn àti àwọn pàtàkì tí ànábì sallallahu alaihi wasallam tó sọ fún wa nípa irun awá dé ibi ọ̀rọ̀ ìyàwó Safwan ibn Ma'attal az-Zakwani thumma as-Sulami radiyallahu ta'ala an arda tí yàwó rẹ̀ wá fẹ́ jọ sun ànábì sallallahu alaihi wasallam wa hadha ja'a min hadith Abi Sa'id al-Khudri radiyallahu ta'ala an arda tọwọn hadith Abi Sa'id al-Khudri ànábì sallallahu alaihi wasallam bí obìnrin bákaná anábì sallallahu alaihi wasallam kí lọ fà tó fi jẹ́ pé ó sùn lọ àtàwọn èèyàn rẹ̀ ó dídí ìrun àsùnbà wọn ò sì kí kò sí tó jí anábì jọna lọ́rùn àti ẹ̀ta para oòrùn bẹ́ẹ̀ sì ni ọwọ́ náà àdíkì yàwó Aisha ìpé anábì sallallahu alaihi wasallam tó bá sùn kana ojú anábì sallallahu alaihi wasallam méjèèjì kèé onímọ̀ ń sùn ọkàn rẹ̀ sùn fine bóòlù ọkàn rẹ̀ bí èsè sùn tó fi wá gbàgbéra lọ tí o fi kí àsùbá ní àsìkò rẹ̀ atọ àtàwọn sọ̀hábà ta ló jí wọn eléyìí ni tí asàdéhùn pé a bá lọ ní ìjẹjọ ṣùgbọ́n tí ó ń ni tí ó ma wà láti bá ń tẹ̀lẹ̀ láwùjọ kí ni mọ̀ ogun sí àrùn tí bá ń tẹ̀lẹ̀ ti ń kan bọ̀ tí ni ìbáyé yọjú tẹ́rí wípé ọ lásìkò tàbí ẹ̀tẹ̀tẹ̀ gbọ́dọ̀ wọn kú àtò sọ́pù àtò bọ́ sí bí a jẹ́ pé ẹ̀yìn tó bọ́ síwájú nìyẹn ìgbà míì sí ń bẹ tó jẹ́ wípé a rí wípé a wà ní ìrọwọ́rọsẹ̀ pẹ̀lú àsìkò hajj àti hajj rí sọ́rọ̀ nítorí pé àsìkò rẹ̀ gbò gba odidi jímọ̀ ọdún kan táì sàlàyé tí àwọn èèyàn kó owó ribiribi lọ tí wá ń jẹ́ wípé eré àtàwàdà alọ́ọ̀mọ̀lú oníyàn ti ń ṣe ìbáàdà kan ni tí ànábì sọ pé àdéhùn ń ṣe fẹ́ tọ́ bọ́lọ̀ ó ṣe ni pé yóò di bọ́nẹ̀gẹ̀ rọ́jà min dhunubihi kàyẹ́mì wọ́lá dákẹ́ ọmọ yóò kú òní hajji wà báwọn ará lé rẹ̀ lẹ́ntọ́ dàbí ìjọ tí yà rẹ̀ tẹ́tẹ̀ bí tí ọ̀lẹ̀tẹ́mà ibẹ̀lá wá ti ń lọ tó wáyé pé ìyàn lásán sàlàyé a mú lásìkò tọ́jọ́ wípé nǹkan kò ní bí wa lọ rọmọdọ́n tó bá dé àti rọmọdọ́n láàmà sọ ṣùgbọ́n ìṣàlá rahman a mọ̀ bá kútùbà ìrún lọ níjọ́ mẹ́jọ in ta sọ̀rọ̀ nípa rẹ̀ ó ń kàn ní ìbínú ọlọ́run ọba tí ń bẹ lórí jẹ̀rímọ́tì zina wọ̀wàáyìn àti àdéhùn ìyà ṣe fẹ́ntíbáǹsì tí àwọn èèyàn ń pariwo káàkiri níta

nífẹ̀ẹ́ wípé ta ni ó mú òun kó tètè lọ rí túbá ṣáájú kó tó di pé ó lè bọ́ jẹ́mọ́ àká ọkọ̀ mú lọ́wọ́ zina min ashna il jara'in fi jami'i ash-shara'i tí wọ́n bá ní ọ̀ràn kan bẹ̀tẹ̀yàn dá sọ́dọ̀ ọlọ́run tọ́wájú ọ̀ràn tí bí ọlọ́run bá nú pípọ̀ zina jẹ́ kan bẹ́ẹ̀ sì ni àdánwò tí ń bẹ lára zìnà yìí kò sí ẹ̀sì kankan tó jẹ́ ìsìláàmù ìtọ́lọmọ fi ra àwọn ànábì nǹkọ̀ọ̀kan ní kọ̀ọ̀kan nínú òfin ibẹ̀ tọ́lọ̀ wá dìjú kò ń bí ọ̀rọ̀ zìnà kèèsẹ́lẹ̀ rí kò sí ànábì kan tọ́lọ̀ ń rí tí zìnà ti fẹ́ wá jí àlàálì nínú ṣẹ̀rí àtọ̀lọ́n fún wàláì kọ̀sẹ̀lẹ̀ rí ṣáájú ànábì صلوات ربي وسلامه عليه قتله اذا جريمه او ابي الله سبحانه وتعالى منه tẹ́jẹ́ yí pé ọ̀nà tí ma ń gbà bẹ́ tí bá ń fẹ́ lò tí òfin ọlọ́run ọba bá kò lórí ẹ̀ kìí sí ọ̀nà tí a lè sọ wípé ọlọ́mbó ń tọ̀ ń fi ojú ànúlò ìyà tí Allah subhanahu wa ta'ala tó gbérí ìzìnà ọjẹ́ ìkẹjẹ́ tó ń fún alára wípé à lára àwọn nǹkan tí máa ń bí Allah subhanahu wa ta'ala nínú pípọ̀ olówà jẹ̀mọ́ra tí wọ́n bá ní kí ni tó bí ọdún olólùfẹ́ tí wọ́n ń ṣe ìfìláàfù bẹ́ẹ̀ kìsọ̀ rẹ̀ ìyún ọ̀kan wá lọ títí ìyapa ẹnu bẹ́ẹ̀ lóríṣiríṣi ṣùgbọ́n kò ṣẹlẹ̀ tó mi pé jesus ọ̀bẹ̀lẹ̀ kan sọ àwọn ibi lẹ́rin ṣẹ̀pẹ̀lẹ̀ rọ̀jìn débi pé ànẹ́bí ọlọ́wọ̀bá ọmọ sọ̀rọ̀ káwọn èèyàn máa ti zìnà tàbí obi olóbin àtọkùn ọlọ́kùnrin kí wọ́n jọ máa láti papọ̀ lọ́nà bínú Allah subhanahu wa ta'ala kò ṣẹlẹ̀ àwambọ̀ anábì sallallahu alaihi wasallam ọlọ́wọ̀n bá rán sí wa láti wá máa fọ̀ wá mọ́ kúrò níbi gbogbo àwọn èrí tó lè yí wa láà fọlọ́ntẹ́ tí máa ń sọ̀rọ̀ ń pa rẹ̀ òun kọ́ ló bí káwọ̀ máa sọ̀rọ̀ ń pa pé zina ọ̀dá ó ti wà ní ẹ̀fẹ́ tíá ṣùgbọ́n tí a bá tó ti ń polówó àìdá lórílẹ̀ agbọ́dọ̀ tètè máa sọ tí ànábì sallallahu alaihi wasallam tó bá sọ lórí rẹ̀ kí sì ni tí ó sallallahu alaihi wasallam pósítà fọlọ́ntẹ́ kọ́dà lọ́kọ láyé àti ẹ ti kọra wọn láì mẹ́yẹ ọdún wọ́n ti gbowó lé ọlọ́ pé ẹ táwà kẹ́dìmọ́ra yín ẹ̀bá ti kó làbẹ́ bíríjì oríṣiríṣi lẹ́mọ̀ wárí káàkiri ẹ máa rí lórí Facebook ẹ máa rí lórí YouTube lórí pósítà lórí rédíò lórí igbá lórí àwọn kòkó pàtàkùn àìdáwà ń dà bí dáadáa kí ló di orí bẹ́ẹ̀ anábì sallallahu alaihi wasallam ìbá ní sọ̀rọ̀ nínú hadithi tí Abu Ya'la gbáwa rahimahullah rahmatan wasi'a tí wọ́n mú jáde nù sí àwọn ó sì ọlọ́run ní walladhi nafsi biyadi látẹ̀dẹ̀ àbáhádìl umma ọlọ́run ọba tẹ́mì mi bẹ̀rẹ̀ mú fi búra pé umma mi ayé ò ní tí ìparẹ́ lórí wọn ayé fẹ́ kò ní tí ìparẹ́ lórí wọn títí tí ọkùnrin yóò fi lọ bá obìnrin olóbìnrin fi tọ̀rí lójú ọ̀nà táwọn èèyàn gbà kọjá fàyẹ̀ fúríṣù hàá yóò bà máa gbàsọ lára rẹ̀ kẹ́ẹ́sẹ́ pé yóò máa gbàsọ lára rẹ̀ ti agídí pé mọ jẹ gàbálé olórí kò yẹ́ tẹ́gbẹ́ bùbọ̀ lọ́wọ́ yóò gbọ̀tẹ́ ọlọ́run náà ni o yóò sì ń tó fi lérí yóò bọ̀ sọ̀rọ̀ rẹ̀ yóò mọ̀ sí bá rẹ̀ fàyàkúrù kìyàrùn ni ọmọ ìrìn ẹn tí ó wà dá lórílẹ̀ tàà lè sọ pé ilé ìní ìpayọ̀lọ́n tó ń bẹ̀lẹ̀ mi rẹ̀ lórílẹ̀ níbi tí a yóò ti bàjẹ̀dé o náà lẹ́ni ọmọ tí ọmọ sọ wípé àà láò wàrọ̀ ìtàhà ẹ̀ntọ́ bẹ̀rọ̀ lọ́n jù gọ́nà kí ẹsẹ́ pọ́lọ́ ọ̀sọ̀fẹ́ ọmọ tẹ̀ntẹ́ ǹdẹ́ tó mú ìpé kèése pọ́ náà mọ́ ẹsẹ́ bẹ́ẹ̀ ṣùgbọ́n ọ̀bá ti ẹ̀dẹ́ bí ẹ̀rọ àdábá tó tí ẹ̀ tó gbókòtò bá ẹ̀ntí ọjẹ̀ kìyàrù àwọn èèyàn lórílẹ̀ ìjọ náà lọ́nà jẹ̀má o ti àrígbàbí olùbẹ̀ àfáà wa Qurtubi wọ́n ní tẹ́ẹ̀sì rí pé ní tánàbí sọ ó ti ń tẹ̀ láyé wáyé bàbá tó kú ní sẹ́ńtírì bí ẹlẹ́ẹ̀kẹfà tí wọ́n bá mú 600 tàn yọ kú ònú 1441 ẹwọ bàbá tó tẹ̀ láyé tí ẹlẹ́ tẹ́nà bàbẹ́ jẹmáà ẹ̀wà ní rẹni tí ọmọ sọ wípé tàwa ní fọwọ́sọ̀fọ̀ ah, ah, báyé ṣe dànú ah, Eh, eh, eh, afẹ́ iná ẹ̀wọ̀ mẹ́mbà ẹgbẹ́ púpọ̀ mẹ́ la ilaha illallah nínú ọkọ̀ Jaman valentine afẹ́ fi pèrà wa padà sí tí a sáàm fi á sórí rẹ̀ ni nígbò ní nigeria ọmọ ti valentine gbogbo ìwọ́ tó ń gbóbe valentine ti ẹ̀yẹ àti oúnjẹ kókóró sí òkú bẹ́ẹ̀kì o lè dì mẹ́táǹkì wájú ọ̀wọ́jú orí ẹ̀wọ́ tó gbó tẹ́lẹ̀ntáǹkì nàìjíríà yìí bá àti ẹ̀rí lù kèésì ọ̀sọ̀ọ̀sẹ̀ kèésọ́dọọdún ó ti di iṣẹ́ ìjọjúmọ́ àwọn a wọ́n ma wá fowó wọlé jẹmáà tí rẹ̀ bá ti wá ń ṣẹlẹ̀ kí ni tí Allah subhanahu wa ta'ala tó ní ní ipò kọ̀ọ̀yà jẹ́ tí ọba títọrọ ìtúbá àkọ́kọ́ ahallallahu ó ṣe ní ẹ̀tọ́ wa harrama Allah subhanahu wa ta'ala ó ṣe ní èèwọ̀ kí la tó fẹ́ gbà ọkùnrin ó ṣe lẹ́tọ̀ fún láti lóbe kan tágbára kó níjọ ẹ̀kan lọ́bá wà fún pẹ̀lú àwọn méjèmú rẹ̀ ọlọ́run tún sílẹ̀kùn méjì fún tágbára bẹ́ẹ̀ bá tún lékún fún ọlọ́run sílẹ̀kùn mẹ́ta fún tágbára bẹ́ẹ̀ bá lékún fún ọlọ́run sílẹ̀kùn mẹ́rin fún lẹ́yìn mẹ́rin ọ̀ràn ló tún kù téèyàn wá ẹwà wòlù tíá tí ẹ bá wá gbọ́ pé èèyàn jẹ́ olówó lẹ́nìí gbajúmọ̀ jayéjayé tọ́bẹ̀ ìpínlẹ̀ òmẹ́rin jọ ọnù olé kèé ṣe fẹ́sìn ọ̀pọ̀lọpọ̀ fi ń ṣe wọ́n fi ń ṣe gbajúmọ̀ wọ́n wá ń ṣe zìnà ju ẹn tí èkí ìlòbí lè lọ kí ni tí ń fà kàmùlọ́wọ́ jẹ́ amin hadith abdullahi umar radiyallahu ta'ala an ma ardahuma tí imamu tabari tabaroni tí wọ́n gbáwà rahimallahu ta'ala almazihuwi ọlọ́run ní òun ò ní fojú àánú wọ̀n òun ò ní sin rẹ́gẹ́rẹ́gẹ́ òun ò ní fíkẹ̀ bá ń lò tàwa ni òun ò ní wo bí wọ́n wọ́n jẹ́ gbàlìkẹ́ wọ́n pàákì ni alìhùsẹ́yìnmítù tẹ̀fgíru ashmatu ni ashmatu o lẹ́ntí funfun bá ti kó sínú irun orí rẹ̀ ìtumẹ̀ ni tí ọba fi zìnà ẹlẹ́ tọ́gbẹ̀ ikú lórí ẹ̀ ọlọ́run lòun ò ní wo bí bá ọjọ́ gbẹ̀lẹ̀ kìíyàmá bèèlè pé owó fi kẹwọn balò alùsẹ́yìnìf àzáni gbogbo owó tó ń sí sí sí òòtù jáwọ́ ọlọ́run ní wo ọwà wàláàín alìmẹ̀zùhúwì àti aláìní tó tún wá ní gìraga òòlù wọ́n ní wọ́n fọkọ̀ gbọ́ nínú òjò olóògbò ó tẹ́ ìrà wọ́n pàtì fọ́gọ́lágàràngà a ni fi fa o gbogbo aláìní tó tó wá máa gapá ọlọ́run lóhun àṣàánú wọn fine àwọn èèyàn kan wá ń bẹ ọ̀ràn tí Allah subhanahu wa pèsè rẹ̀ lẹ́ẹ̀

jàgílẹ́já kọ́nà ìgbà ní ìrẹ̀tẹ́ pé obìnrin ọmọ ìyá ilé owó tẹ bá ń travel sáàgà ah, àtàtẹ ẹ̀wà nígbàjì nígbà sùúrù tí ẹ̀rọ àwọn sáàtù ètò yí ẹni ń sọ ní wọ́n sáàtì láwọn owó àwọn olèmọ́ sí ìṣẹ̀lẹ̀ ń gbòrò àìmọye náà wọ́n mẹ́ta ṣe síṣẹ́ nílá yóò owó táà yáláwọ̀ àwọn obìnrin náà àti lọ jàlẹ́ làdá fún ẹyọ èmi fọ́ọ̀hún fi síṣẹ́ ọ̀rọ̀ ẹ̀sìn àmbára wá

tọ́jà pé torí kí wọ́n gbà sílámù yìí ní ẹ̀dì àmẹ́lẹ̀ torí kí wọ́n gbà sílámù yìí wọ́n ti bí ẹni kòbòkòbò kí ni màá máa ṣe ẹjẹ́ lọ máa jíyàn gbé tí n bá ti pé mùsùlùmí tẹ̀lélé tọ́jẹ́rú tí ẹ dé mẹ́lẹ̀ wọ́n fẹ́ jẹ́ lọ Madina ń sì mọ́rítàbù bá bẹ̀rẹ̀ sẹ́yìn yọ́ yọ̀ wá sí maka tó wà ti gọ́tẹ́ nìkan tó yẹ gbà mí ó di fẹ́ kú wọ́n dé mọ́lẹ̀ torí ìsìláàmù ni yóò máa fi ti kọ lọ́sàn gan ó wá ti dorú yọ́ yọ̀ wá bẹ́ẹ̀ yọ̀ rà sílẹ̀kùn yóò tù yóò gbè kọ́yìn torí wàkíánà marsad rọ́júlani ní ìrúwáyà mi ṣẹ̀dídán ìrúwáyà jẹ̀síman ẹni tó sì gbọ̀nlẹ̀ ni ọkùnrin tọkùnrin tó bá ti fàn ó di ọ̀nà Madina yọ́ sàgbèsá àwọn ará Mọ́kà wá ń rí pé àwọn ẹrú àwọn ń dé àwọn tó sì gbà sílámù ní ìbú ní ń gbà lọ kí ni wọ́n ṣe ṣe wọn ọmọ sí ìṣẹ̀lẹ̀ fàjẹ́ àmọ́rìfàd fìlẹ́ìlàtì mọ́kànlọ́ mọ́rìfàd bá dé lóru ìjọ kan but ooru òṣùpá ń bẹ lóru yẹn tí ogbò mọ́lẹ̀ wákàtí bí ṣe ń yọ lọ sọ́dọ̀ ọ̀rẹ́ rẹ̀ kan ó àtẹ́fẹ́lẹ̀ ọgbẹ́ ẹ̀ nìkan lọ Mẹ́dínà ìgbà tí ń gbé lọ ẹnìkan náà wá ń pọ̀rọ̀ pẹ́ẹ̀sà ah, mọ́rísàdù wà lọ lọ́jọ́ pé fara ìbalẹ̀ pẹ̀lú ògbú ọlọ́run ìgbàbá iná tí ẹ náà bùkátà rí ó bìyà so rí lè àdéhùn ti sáájú jẹ ìgbélé ìlọ́lá ẹni tó wá sàdéhùn fún lọ́wà gbé ọba tó dé padà bó ṣe débẹ̀ tí orí ẹnu intu lẹ́nìkan bá rí wọ́n mẹ́rin pè ní anak anáàkù yìí ọ̀kanú àwọn obìnrin ń àwọn èèyàn máa ọwọ́ lórí òjì òun lára òbí pé ah ẹn sì gbẹ̀lẹ̀ ìtẹ́ olórí báyìí mẹ́ka ó sọ wọn mẹ́rìsádù rẹ̀ kí aláwọ̀ ṣe mẹ́ka ọwọ́ ni ah mẹ́rìsád náà òun náà ni ah mẹ́rìsád ah ṣe wà dọ́ ọmọ tí ní mẹ́rìsád òun náà ni ọya ọlọ́run sí ọlọ́run lọ́bá mú ọwá ìbẹ́rọ̀ mìíràn lọ́sásùn lójúmọ́ ọlọ́dọ̀ rẹ̀ bó inna muhammadan harama zina so mo ti mo ti gbà fúlámù ní so orí mímọ́ká wà láti ìjọ ìmú mo ti ń gbé mẹ́jìnà oníkìtì ẹni máa tẹ́yìn mọ̀mọ́ mọ̀mọ́ ní ẹmẹ́sì zina so sọ bẹ́ẹ̀ bí sórí ọ ni ah oní ọlọ́run ti ní ẹmẹ́sì zina o ní òsè zina o obìnrin ó ní zina wọ́n wá jọ ń fà láàrin ara wọn wọ́n jọ ń fà wọn ó ti wá rí pé ọkàn eléyìí le kò ní gbọ́ onímọ̀rífàrí náà tó ọ̀bà gbà kọ máa tẹ̀lé lọ ní ìkò bọ̀ mọ́tàní kíkò bọ́bọ́ lọ́bà parọ́ òní yàálẹ́lùmọ́háìm yàálẹ́lùfíàm ẹ̀yà aramaka hádà dúldúl lọ́rọ̀bá máa ń pè àkà ní dúldúl yóò kàjọ lójúmọmọ bí ó ní ẹwà wà ká o yọ́ máa ṣe bí ẹni ọlọ́fọ́ bá pàdé yín lọ́jà lọ́sàn-án gan yọ́ máa kí ẹ̀mọ̀ kí ẹwà wà kọ́ alẹ́bí yá nínú ìsọ́rọ̀kùn ẹni tí ń jẹ́ àwọn ẹrú yìí tẹ́ tí sọ́rọ̀kì ìjẹ́ ìtìǹdì yẹn gbé ẹwà wẹ̀wà wò ó ní fàkọ́rọ̀jà minhum samaniya àwọn géńdégéńdé mẹ́jọ yẹn jáde eré falajatu lakantama ó sàǹtárì lọ wọ́n lé lọ òkè kan lára òkè tí ń bẹ ní Makka òǹsán sálọsọ́nà mẹ́ bóòn ṣe rí bí ọgbó kanú lábẹ́ òkè burú òǹkásàrí sáfínú kéfù ni ah, bẹ́ẹ̀lá yàwó mú kí pípé tí wọ́n bá wọnú òhò iná wọ́n lè mú olóòsànú méjì wọ́n wábí ìwòyí méjì wọ́n mú gbogbo sásàrí dé tó sí bẹ̀ gbogbo bọ́ ẹnìkan ẹmẹ́jì àtàrí bọ́nú wà mọ́ tó lè jẹ́ mẹ́wù ọyún kàlùkù ẹ̀sùsókòtò ta láàlẹ́ ẹ̀sìn wọn ni ó lọ wọn gbà táà máa tọ̀ sí lórí tí ò ní ké ẹjá máa tọ̀ tọ́ bá jẹ́ pé mẹ́mẹ́ ìtò òwú bóde ó ní ọba tútókòtò ya ó ní fàtọ́rọ̀ bá ó lù hún àlàyé kó sì wínú gbogbo tọ̀tẹ̀ntọ̀ déédé orí òun ní ti wọ́n sì ń tọ̀ wọ́n tọ̀ ìkéní ẹ̀ nísà kò gbé

kọgba mẹ̀dínà lọ lọ́bá dómìnà ó ti sàdéhùn ẹnmọ̀ ìyà tí mọ̀ sàdéhùn fún òun retí ìmì ní ìsìn ẹgbẹ́ ìtọ́sẹlẹ̀ àdẹ́wò ti tòun ni kèése tí ẹwọ́ ìlọ gbé tọba tó yọ lọ mọ́ka ẹnìyàn orí tí ìgbọ̀gbọ́ ẹni lọ ó ní ṣùgbọ́n tó ń fẹ́ gbé ọkùnrin lò náà ó sì rẹ̀ ọ̀rẹ́ dì ó ló tóbi tí èsì kéèké ọsá tù tù tù ọsá ń gbé ó jọba ti rẹ̀ ọ̀rẹ́ oníyàn ìwọ náà gbèmí díẹ̀ o wọ́n sáàjọ ń gbéra wọn wẹ́rẹ́wẹ́rẹ́wẹ́rẹ́ wọ́n escape jama'a a ma pariwo fúnra wa ẹ mọ́ sọ pé ẹnìkan ti kọjá kọlọ̀wọ́ dójú ti o àwọn olè jálé ẹ ma pọ́lọ̀ mu sàánú òsáàzò mẹ́jọ wọn jálé o mẹ́jọ náà jálé o ìzìnà bí wọn bí ìjì ni wọ́n ní la tahluwanna bimra'atin walau kunta tuhaffizuha al-Qur'an ma wà nù yàrá pẹ̀lú bí olómi tí ìṣẹ̀lẹ́tọ̀ rẹ̀ kọ́dà kọ́ sọ pé Kùránì lọ ha èmi gba Kùránì ìfúnni ẹbọ́ àgbà fún gbangba àníbì sọ bẹ́ la yahluwanna rajulun

bóṣù lọ obìnrin ọmọ rí fọ́kànlẹ̀ ọba kó mọ́ ẹwọ́dé ẹwọ́bọ́lọ̀ ti sàánú rẹ̀ pẹ̀lú imani ilẹ̀ fi ń pariwo fún apẹ́tẹ́ èèyàn ọba tí sẹ̀rù káwájú ọlọ́run kí wọ́n kí káàbọ̀ rẹ̀ kèèsí sinmi o la rahata lil mu'minin hatta yalqa rabba kò sí ìsinmi fún mìíní kankan wallahi ní sinmi àbújọ́ bá tó pàdé wọ́n wá ní sáà pàdé ètò síkíní tọyọnu sí a jẹ́mọ́ àwọn àdánwò kan bẹ́ẹ̀ lùí àánú ọlọ́run ni wọ́n mọ̀ fi lọ́ọ̀yàn ìmá kọjẹ́ pé èyàn gbọjọ́ ọkú kọ máa lọ alìkìámá tàbí ọ̀tayédò lórí ibú yóò mú kan ẹ̀mí mọ́sádù òkú má fa'atan nabiyya sallallahu alaihi wasallam mọ́sádù gbẹ̀rẹ̀ sọ̀sọ́lọ́wà ó ní ya rasulallah ìrà nàbí an kíkọ ànáàkọ́ anábí ti mọ̀lẹ́sí ànáàkù ẹ̀yìn tí ewu èèyàn mọ́ anábí ni ànáàkù bó o ń sọ ọlọ́run burúkú ọ̀rọ̀ rẹ̀ ó tó wá wọ́n nàbí الزاني الزانية لا ينكحها إلا زاننا مشرك gbogbo àwọn zìnà ló bẹ́ ẹnikẹ́ni ò lè fẹ́ wọn àfóúnzìnà ẹgbẹ́ wọn lọ́pùn àbí kèfèrí ọ̀sẹ̀bọ́ ayayi ìtumẹ̀ ní agbára ọdún àwọn afá ṣùgbọ́n káwọ̀ ma bọ̀bí tàbọ̀ jẹ̀rí mẹ́tù zìnà Allah subhanahu wa ta'ala in tọ́bá ti zìnà

wọ́n wà lórí ilé ìsáà ó di pé ìdájọ́ ọ̀rọ̀ ọba sọ̀kalẹ̀ pé méjì náà lẹ́ntí ọmọ ìsìnkìnà ẹni tó ti lóbi ilé àtẹ̀ntí ètù lóbi ilé nígbàtí ìdájọ́ sọ̀kalẹ̀ padà جاء من حديث مبارك بن صامت رضي الله تعالى عنه أرضاه مبارك بن صامت ني أنا بسكوا وجن أطمع جن جوكا أبني خذوا عني خذوا عني فقد جعل الله لهن سبيلا البكر بالبكر جلد مئة وتغريب عام والثيب بالثيب جلد مئة والرجم ẹbọ́sí yóò ìdájọ́ ọlọ́run ọba dé ẹbọ́sí yóò ẹwà agbára ọlọ́run ọba lọ́wọ́ mi laqad ja'ala Allahu lahunna sabila àwọn tó lọ ní ẹmọ́ ẹ̀sìnmọ̀ létí kú èpa wọn ọlọ́run ti múdàjọ́ tuntun mi ìwá o albikiru bilibikiri tẹ́ẹ̀bẹ́ rí ọkùnrin mú pẹ̀lú àwọn mẹ́jẹ̀mú á àìdébẹ̀ ṣùgbọ́n Valentine la fẹ́ rẹ̀ wípé kò sí tọ́ka wa níbi ìrègbè jẹ̀mẹ́rà tí wọ́n bá ní làmbẹ́ àwa mùsùlùmí làmbẹ́ ọlọ́ọ̀làwà ń ń bẹ̀ tẹ́lẹ̀ pé kí àwọ̀ wa kókó ojú ìlú kèé ti àwọn bẹ gbajúmọ̀ tí a nìyẹn tí ẹdí mélòó báyìí orítò tí wọ 14 báyìí tí wọ́n lọ́mọ́nú àwọn awúsá ah, ah, ah, nínú àyíbò mo ti lọ́mọ́ o ìbínú ọlọ́run ẹ́kẹ̀rí tọ́lọ̀ mí lọ́dún tẹ̀lọ́pù ààrẹ mi wọ́n wòjú tẹ́tì usage ìbínú ọlọ́run yàtọ̀ sí tẹ́mà tẹ́sì Ànábì sallallahu alaihi wasallam ní gbogbo ẹjọ́ àti ìlòbí ilé lọ́kùnrin tí ẹ tí ìlòbí ilé lóbìnrin tí a mẹ́ ẹ̀ṣẹ́ jìnà tí ogun mọ́jẹ̀mú pé sí ẹlá jẹ́lìdùmí àti ìrìn ẹ̀ẹ́nà wọn ní bílálà ọgọ́rùn kèèsí ìṣekọ̀rọ̀ gbangbálẹ́ẹ̀tì náà wọn táwọn èèyàn yòókù tí wọ́n rí wọn tí wọ́n kẹ́kọ̀ọ́ mẹ́ pé ah dábọ́já ti zìnà ah ọlọ́mọdé rí tí è lọ rí fẹ́ ọmọ ń dìlé wọn kí ní wọ́n ti wà ń sì sí wọn báwọn àgbà kọmọ sí ah. ẹ̀ẹ́tù wá lé wọn lù fọ́dún kan obìnrin bẹ̀ ẹlẹ́lù fọ́dún wọ́n mọ̀ ìrà má ọkùn ìwẹ̀ náà ẹlẹ́lù fọ́dún wà sẹ́yìdù bí sẹ́yìdì ẹ bá lé lọ́kùnrin ó ti lọ́kọ̀ lé lóbìnrin àti ẹ̀kọ́kọ́ náà Wà lẹ́gbẹ̀ ọgọ́rùn wà rọ́jìn wà lẹ́kù tí bá jùmọ́ à tọ́wọ́jẹ́ pé ìdàjọ́ ọlọ́wọ́ ẹjẹ́ àwò ìsẹ́yìn mùsùlùmí ti ní ìdí ìbọ̀lọ́ndúó rẹ̀ o wà láẹ̀ yàtọ̀ tí wọ́n bá ní ọ yàtọ̀ ìsìláàmù ní jẹ́bẹ̀ nínú gbogbo táwọn èèyàn dí kìí tẹ́ ń pè lẹ́sìn tó bá ti yàtọ̀ sí ìsìláàmù ẹ̀sìn ló túkù inna dínà inda Allah in islam iná àlò sí ìfà tó fi já pé dínà náà kùránì kò sí ibi tọ́lọ̀ ti pluralize yẹ láti bẹ̀rẹ̀ kùránì dópin rẹ̀ kò síbi tọ́lọ̀ ti dákọ̀ àdìyàn singular ni mọ́mú dínú wá torí pé kọ́ mẹ́sì gẹ́gẹ́ jù islam lọ inna dínà inda Allahi islam ẹmọ́ dáàmù constitution tán ló òfin wa tán ló ń bí lọ́yà lè wà náà mọ́sálásí àwọn ọmọ àjẹ́lẹ́rì tí èèyàn bẹ́ẹ̀ kọ́kùn ìkàmóríyàwó bẹ́jẹ̀ nínú òfin wa ni pé kọ́lọ́pọ̀ kọ́kọ́ mọ́ntán ẹlọ tìmọ́lé irú ìyà ẹkọ́ ma fi yà jẹ́ lẹ́nà ẹ ma wá retí nkankan kí lẹ́rìtí wọ́n wà múyàwó níwọ̀n bá tọ́jú jẹ́rẹ́ ìtara rẹ̀ balẹ̀ ẹmú náà wà adájọ́ rí ọlọ́pàá àti ibi tẹ́ ẹ̀dá dúró sí tẹ̀lé ẹ̀sì kọ́ ma wá gba ìdájọ́ rẹ̀ kí ó tó fi lórí ó lóun ka móríyàwó ọkọ̀ móríyàwó rẹ̀ tó tàbí ọkọ̀ ọlọ́kàun sórí wọ̀ tí ẹ ká mórí obì olóbi ìwọ̀kọ́lá béèrè ìyàwó ìlọ́lọ́rọ̀ ṣé tipátipá ni wọ́n ìbọ́ lórí ẹ̀ni àbìkílọ̀tẹ̀lẹ̀ ó ní abẹ́ ọkọ òun ló sùn òwá ní kó wọ́n abẹ́ ọkọ̀ lọ́wọ́ a ti dàrú nílùú tí àti fẹ́ kó lóyún ó bí wẹ́rẹ́ àwọn mùsùlùmí lè sí mẹ́mẹ́ bá ti dánwò náà rẹ o kí ló jẹ́ ẹ̀sọ́ pẹ́tẹ̀ kírísẹ́nì ọmọ ìlò fi ń tẹ́ pé àwa ló fi dí áwọ nítorí wípé àwa lápọ̀ ń di ìbàjẹ́ àwa àwọn mùsùlùmí àwa lápọ̀ ń di ìbàjẹ́ yóò sì borí obi olóbi wọ́n tún pé ó léwu ó lè mẹ́wẹ̀ yóò sì mọ̀ mọ́sárájí yá fàtẹ̀sùbá lọ yóò mọ̀ jẹnu ìtúnbá yàn sọ̀rọ̀ lọ́wọ́ ìtúnbá tẹ̀sùbá àmì ọmọ pé àjímà àjímà máa ti pọ̀ wọ́n tẹ́tẹ̀ ń ní ìsìn àjímà tí ìjẹjọ́ gaba bí tó ń ní ìmáàmì agbẹ̀rúgbò ìbẹ̀rù ọlọ́ndà fi ṣíwù zina yánà gbígbalé gbogbo zina ọ wà lára ọ̀kanú àwọn àdánwò tí nǹkan wa tí kéke nítorí arábì sallallahu alaihi wasallam wà ní ìjọ kan abúlábìn masudi lọ lórí ọ̀rọ̀ pé àmì nàìjíríà sallam kí ni ẹ̀ṣẹ̀ tó tóbi jù lọ́dọ̀ Allah subhanahu wa ta'ala annabi ni kọ́ máa pa nǹkan tàùkìdì ní bẹ́m̀bẹ̀ o kèrè pé wọ́n ti alẹ́bí kankan kọ́ ma báyàwó nébọ̀ rẹ̀ ti zìnà anábì ah, mẹ́jẹ̀kẹ́ ìpé o àìmọ́yẹ ọkùnrin ní ìròyìn ọ̀rẹ́ rẹ̀ ládùgbò tí ó mọ̀ wípé ó ròyìn ọkọ ìyàwó rẹ̀ ní pé á ah, tí ẹ lọ́rọ̀ rẹ̀ lọ sí madam wálé ah ní ìrí ìrẹ́ra tó tó bá ń rí ó nìyẹn ẹwà bá zìnà débi pé táwọn èèyàn bá ń sọ̀rọ̀ láàrin ara wọn ní géètì ìsọ pàtì láàrin ọjà nígbàgí lágbèmí ní bódìjà nígbàláwo tí wọ́n bèèrè pé alárafà tí ẹ kápínà tí ẹ máa fi tí àwọn kan tún àwọn alárafà ẹ yóò wà dẹn tó jú ọmọ ẹ̀tì oní ọmọ wá pè mẹ́rẹ̀ pé àrùn náà ní mẹ́ta kò ní kankan o kó jú ọmọ ẹ̀tì gbogbo ń zìnà wọn ò lè rọwọ́ ọrí àdéhùn ọlọ́wọ́ bá ní nítorí wípé jẹ̀rí màkàní tọ́wọ́ wọn bá ti gbẹ́ntí ń sézé pé ìgbèjìnà sí kí ọlọ́run yóò fine jẹ́mọ́ ẹ̀ sì máa wo ti

òbùtúlì àti ìbànáàtì ọmọ àti ẹ̀ náà bọ́mọ̀ rí ọ̀yàyàkúyà yọ́ ma yalé ká ní bí ẹbá kọ̀ bí wó tó kọ̀ bí ẹbá kọ̀ lọ́n àdẹ̀wò ọkànú ara rẹ̀ jẹ́mọ́ wà láti dé nígbàtíyàn bá ń kílẹ̀ ọfẹ́ tọ̀nù ń kílẹ̀ yóò kílẹ̀sẹ̀ lè jẹ yóò tọ́ bóyá bí sẹ́kọ́nsì kan yóò tó ṣe sùúrù yóò tó kílẹ̀ bí ẹ̀mẹ́fà ayé àwọn kàti dàbáhùn jẹmáà obìnrin wá dẹn tí ń bọ́kọ tí ń bọ́ ọmọ láti bí ìzìnà jẹmáà sáàmọ́lọ́n ìgánsọ́njẹ́ òní mo fọ́kọ́ mọ́bẹ̀ láti rí bàbáhùn àwọn náà obìnrin wá sọ fọ́rẹ̀ rẹ̀ wípé sẹ́rí àwọn àfáàtì ọmọ ṣe wà sí ìzìnà àwọn àfáàwọn maturity wọn kéré ṣe rí ayé ìrí sí bẹ́ndẹ̀lì agbára o because iná máa ń sọ àwọn àfáàyẹ láìsẹ́ láìsẹ́ òṣèré dájí o bébì ṣe wáyé ìyàwó mi ṣe jìnà kò ń ṣe jìnà ní ìtumẹ̀ but mo lè pè but ó fi ń sì ikú ẹ̀mí mi ni ọ̀rẹ́ ní ìyàwó rẹ̀ ń fi in ti ṣe sì ah ó níbi ti rẹ́ǹtì ṣọ́ọ̀pù ẹjọ́ àbáyẹ̀ ti dẹnukọ tí ọba ti gbà ọkọ ni ọ sí àtẹ̀wàtẹ̀mọ̀ bàbá náà ni ó jogún ẹ̀ padà ọ́dẹ̀dẹ̀ nígbàtí pé alóòtọ́ tira wa àìtì láti kékeré láì àìtì náà pàmọ́ fúnra wa because school àti ìbábọ̀ fún ẹgbẹ́ afẹ́rasílé jìá ọ̀rọ̀ wà kí ló dé ọ̀rẹ́ ìlàlẹ́ náà ẹjá sọ́rọ̀ bàbá ti dẹnu kọ ń wo bàbá ọ̀dẹ̀mọ̀ bàbá ti bàbá bàbá rẹ̀ ah fine in tí nù mí dùn sí obìnrin gidi ni ẹ mo dì máa nǹkan mi mo dẹ̀ pé jókòó padà ìjọ ọ̀gá ti ní ìdí ẹ jẹ́ kí máa máa má pọ̀ fún ẹ o mọ́jẹ́ tèmi ọ bàjẹ́ o

جريمة شنيعة والدنيعة ọ̀ràn tó gúrújà yìí kọ́dà tí è bí àrin àwọn ẹranko wàlàkọ̀dì ákọ̀dà mọ́mù bukhari wa tàbí sọ yìí min hadith amur ibn maimun rahimahullah kí ó tàbí ọkùnrin rọ́gbìyàn àtànàrdọ̀ mọ̀mbọ̀ ìwọ́n bukhari ní ẹgbàá òríwáyà ìwá wọ́n mú jáde nù sọ́yí wọn Amr ibn Maimun rahimahullah rajulun tayyib la yu'addu min as-sahaba a ní kàmàrà wọn sàábé ṣùgbọ́n Amr ibn Maimun yìí ọba nàbì olùbàjà ìlú yà dáadáa ó sì bá ìsìlámù ọgbà ìsìlámù ṣùgbọ́n lámìyàrá rasul kò rí ànàbì báyìí mr ma'ar rasul wọn àtàrà bí ọjọ́ parí papọ̀ ọlọ́rọ̀ tó pọ́ táwọn àfáà sọ̀rọ̀ eléyàn torí pé definition sọ̀hábí O lẹni tó gba ìsìláàmù pẹ̀lú ànàbì ọba nàbì ṣe ọba jẹ ọba mú Kọ́dà kì bá àmọ́ ṣùgbọ́n àjọṣepọ̀ wà láàrin méjèèjì báyìí kejì sọ̀hábí ìtìbáǹtà sọ̀rọ̀ ẹ̀ ní ìjẹ́ ẹ̀dógún sọ̀hàbíyún jẹ́lì bambambambam ṣùgbọ́n tí ọba ti jẹ́ wípé wọn àtàríbì papọ̀ àwọn pàkà àfọ́ ọgbà mọ́ sọ̀hàbí ọ̀tọ́mítẹ̀ wọlé ni tàbí orí ànẹ́bì ṣùgbọ́n gbọ́ lórí orí òkú rẹ̀ lẹ́bà yìí orí ànàbí báyìí ṣùgbọ́n ànàbí orí ìjẹ́ ìjọ ti pọ̀ wọ́n tó yẹ́wò fi kamara sọ̀hábà amúrùn maimuni kò rí ànàbí ṣùgbọ́n yí ànàbí lọ gbá tìlámù ọwà ni ó ń dẹran lọ́njọ́ kan fil yamani ní yamani aṣọ́fà àlá jabalin ọdẹran gòkè lọ ní bá ń sinmi ń sinmi ń náà

ọ̀bọ tawassadat ala dira'i qirdin ajuzin ọ̀bọ kan náà àgbàlagbà ọ̀bọ ni ọ̀bọ ti kékeré hun tó jẹ́ bí obìnrin hun ó gbórílé bí ìgbùnwọ́ èyí ọ̀bọ àgbàlagbà hun ọ̀bọ àgbàlagbà ti sùn lọ èyí ti ọ̀dọ́bọ̀ akọ̀kanáà lónà bá ń bọ̀ bó ṣe dé ibi ọ̀dọ́ tó obìnrin ọba fọ́ tẹ̀báyì obìnrin bá gbórí òkè ọba ara sún ara rẹ̀ fún níbi ọwọ́ ọba àgbàlagbà tó sólè tí tẹ́lẹ̀ yóò fi mú ọ̀bọ̀ arúgbó lọ́ba tàjí ìyàwó òun ti bẹ ní ẹgbẹ́ òdà kò rí ńgbọ̀ pẹ́ lọ́ba rí lọ́ọ̀kẹ́ ń bọ̀ ara wa fún fàṣàmàhà ọwá gbóòrùn rẹ̀ bó ṣe gbóòrùn rẹ̀ ó rí pé irun bákanbákan fàjẹ́ aláyẹ̀ sí pariwo bí ogbó àwọn fàjítàmà àti lè kírọ̀ dátù àwọn ọ̀bọ̀ ní ọba kúrò àwọn òjòwọ́ pọ̀ ní ọba léyìí tí lọ ọba mú ọba mú ọba wọ́bọ̀ èyí ìyàwó rẹ̀ náà wọ́n mú ọba mú àméjèèjì láwọn ọ̀bọ̀ bá ń gbẹ́lẹ̀ ọba kí àméjèèjì bọ́lẹ̀ pa àméjèèjì ó ní gbóhùn sí ti ń lẹ́kù farojamtuha ma'ahum èmi náà bá ń lẹ̀ lóko ọ wá ní tí wọ́n bá ń sọ̀rọ̀ pé kí wọ́n lẹ oúnzìnà tọ́jẹ́ márìdì lóko lẹ́ni ó ní rọjámtù fìlìjàhìlìyà wọ̀rọ̀ wọ́n fìlì islam wàláì mo rí ngbà tí ń tí ìgbà islamu mo tún rínú islamu fine ara ìmọ̀ ọlọ́run àdínú àwọn àfà tí wọ́n ní in tí amúrùbùn maimun rí tí ń tùí kọ̀ wọnú ẹ̀sìn o wọ́n ní kílẹ̀ rí wọ́n ní torí wípé àtẹ̀klif kálà ẹ̀sìn bọ̀ọ̀yàn lọ́rùn èèyàn àtàlìjẹ̀nù ìyẹn lọ́fà tó jẹ́ pé gbogbo ẹ ń ìsìláàmù tí ó ti kẹ́kọ̀ọ́ ẹ̀sìn gbòròwòrò náà máa ṣe o

bí wọ́n gbáwẹ̀ ẹdìyẹ ni wọ́n máa bá wọn gbáwẹ̀ àwọn afọ́ àwájú ìwà wípé ẹ ń bá ń ṣe báyìí kọ́ lórí ìtúbá ẹ̀rìn ìṣe mọ̀kálàfù wọ́n ọ̀lá ẹ̀sìn bu ẹran lọ́rùn wọ́n ọ̀lá bẹ̀dìyẹ lọ́rùn ìdán èyí tí abúrú mẹ́múnù rí ṣe ń tí ẹ̀sìn ta lè gbẹ́dàjú ẹ̀sìn lórí ni àbí ta lè ìsìn ròyìn pé ah tẹ́ ẹ dórí àwọn ẹranko ọ̀ràn báyìí ń pọ́dà nínú àwọn àfáà tó ní bí àfáà ìfèrí nítorí ó súnmọ́ kọ́ jẹ́ pé àwọn àlìjànà ẹ̀yà àwọn kan tí a dọ̀bọ̀ nílórí wọn àwọn ẹranko ìnáà in tó kù díẹ̀ káàtù ẹ̀mí ìfihàn náà máa ń kọ̀ ọ̀kan náà àfáwa antọ́fí àfáà ọ̀záyí inú tí a tàn pé ní kìtàbùlù fún yóò tí a tọ̀ sọ̀rọ̀ nípa ìfẹ̀mí àti ṣe sí àwọn láìláìlọ́lọ́lá àwọn ẹṣin ó ní ìnàmáhàrà kan bẹ kọ̀wà sẹ́kì tí wọ́n fi gùn gun ìyá rẹ̀ nígbà tó gùn àfi òun gbogbo bí ti ń gbégùn ìyá rẹ̀ o ní ọmọ akọ̀ bí wọ́n ti ń gbégùn ìyá rẹ̀ ní ọmọ akọ̀ tọ́yì wọ́n wá mú wọ́n wá lójú wọ́n wá máa bò wá wọ́n wá sọ ibi ti wọ́n ní fàkọ́tọ̀ àzákẹ̀rọ̀hú bí àtináni ó sì ń járe lábẹ́ jẹ tí a bẹ̀rẹ̀ fi gé bọ́lẹ̀ ẹ̀rẹ̀kú náà nù kọ́dà nínú tí a tá ń pè ní kíkìlọ àkídà afá ìdákọ̀ ọ́sọ̀ kíso àwọn kankan kíso ìní agbára díẹ̀ ẹnìkan ojú búrẹ́dì ilẹ̀ bí ìrùn búrẹ́dì lápẹ̀rẹ̀ kẹ́kẹ́kẹ́ wá ń bọ̀ mẹ́ ọfẹ́ gbé tọ́bá ti ọ́sàrí pé ọkùnrin wọn máa wòrán nígbà pẹ́ orí pé òun ò lè dágbé ọba náà ń pa àwọn èèyàn rẹ̀ yòókù tọ́bá ti lọ sáájú kó tọ́bá ti rí pé òun nìkan kí ń dáàbọ̀ àwọn kẹ́kẹ́ tọ́pọ̀ ìní ń bọ̀ ẹni tó ju bẹ́ẹ̀lì lọ́bà mú búrẹ́dì òun tí ogun bá ti dé wọ́n bá yípo yípo yípo yípo wọ́n bá tó lọ padà tó àti pé ọkùnrin tó dù búrẹ́dì ńlẹ̀ kẹ́ńkẹ́ ń bá tó wá tó ti wá tó ti rí yóò tó lọ pàwọn ẹ̀rẹ̀ yòókù pé a mo rí oúnjẹ ń tòótọ́ lé dágbé ní kó tó débẹ̀ ọkùnrin tó ti mú ó ti lọ bí ẹlẹ́ẹ̀kẹta bó ti ẹlẹ́ẹ̀kẹrin gbogbo wọn kẹ̀ pé bo ẹyọ kan tí wọ́n ń pè wọn wọ́n sì ja kutukutu lè anahum ìtàhàmóhù bìlì kẹ́dì torí wọ́n ipé ń parọ́ fáwọn ìṣesí tí bá ń bẹ lára àwọn dábàá tí wọn lọ́pọlọ àwọn tọ́lọ̀ wá fún lọ́pọlọ tá àyàtọ̀ sí wọn bóòlù sí ẹ̀ka sí ìdán jẹ̀rímà tó ní zina kéèyàn máa zina ara àpẹẹrẹ péèyàn lásùsíwájú ọlọ́ni béèyàn ṣe rí kéèyàn pọ̀ tó ní ìbàdà ránkì èèyàn máa já ni èèyàn dẹni tí ó máa bẹ lọ́m bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ èèyàn mẹ́rin tí ó máa fàá fàá tó ra wọn jẹ̀máà òun wá ni wọ́n sọ lóókọ mi lọ́dọ̀ wà lénìí wọ́n ń pè ní àrùn gbajúmọ̀ láàrin àwọn tí wọ́n tún sọ pé ọlọ́gbàrà bí wíbá mi ẹ̀rì wípé kò ní tùmọ̀má bọ́ọ̀bá sàánú ẹni kọ̀kan wá o ó ń sí ọlọ́n ẹwà musọ́wọ́ gbogbo ẹ̀yìn obìnrin hadamin hadith abi musa òṣèlọ́n ni ayyuma mọ́rọ́tìn ìtàǹfàrọ̀t èyíkéyìí obìnrin tó bá kó lọ́fíńdà bu ara rẹ̀ fàmọ́rọ̀t alákọ́mìn yẹ́jìdò rí haha tó wà lọ kọjá bí àwọn obì àwọn ọkùnrin jókòó sí wọ́n lè gbóòrùn rẹ̀ fàyíyà zaniya annabi ni obìnrin yẹn ó ń zina ni o ليس منهم فليس في الله من شيء يوم القيامة gbogbo ìkéyìí obìnrin tó bá lọ rẹ̀ gbí ọmọ ọba fọ́sùn ẹn è sára lé ọkọ rẹ̀ tó gbí ọmọ àlìwọ́nú lé ọkọ rẹ̀ annabi lọ́lọ́ ní òun ní kankan kan pẹ̀lú tí bá ń kó bọ̀ wà dọ́run ní bàdá àtẹ̀mí àtẹ̀yìn mọ́sẹ̀wá ló ń jìnà o àtẹ̀mí àtẹ̀yìn mọ́sẹ̀wá ló ń jìnà o gbogbo ẹni tó ń jí àdánwò fún lọ́wọ́lọ́wọ́ báyìí ọlọ́njọ́ jàre jẹ́ wọ́n tún bá lẹ́nì méjì wọ́n padà di ẹ̀má o lọ́kùnrin lóbìnrin tí wọ́n ń fi eléyìí bí wọ́n lọ́wọ́ bá nú ọlọ́njọ́ jàre bá ní fọ́tọ́

الحمد لله الحمد لله الذي خلق السماوات والأرض وجعل الظلمات والنور ثم الذين كفروا بربهم يعدلون ثم الصلاة والسلام على أشرف المرسلين نبينا محمد اللهم ربنا صل وسلم وبارك عليه وعلى آله وصحبه وسلم تسليما كثيرا أما بعد فيا عباد الله أوصيكم ونفسي بتقوى الله هذه وصية رب العالمين لجميع خلقه قال الله تعالى يا أيها الناس اتقوا ربكم إن زلزلة الساعة شيء عظيم يوم ترونها تذهل كل مربعة عما أرضعت وتضع كل ذات حمل حملها وترى الناس سكارى وما هم بسكارى ولكن عذاب الله شديد أمة الإسلام إن الله سبحانه وتعالى جعل جريمة الزنا من أفشى الجرائم في جميع الشرائع وما أحل الله الزنا في أي شريعة سماوية قط كيف لا إن الله سبحانه وتعالى جعل فطرة الإنسان وكرامته تتنافى عن هذه الشنيعة وكان الله سبحانه والله سبحانه وتعالى أوعد وتوعد جميع الزنا بوعيد شديد وقد جعل الله سبحانه وتعالى الحب حتى الموت عقابا للزنات في أول الإسلام هذا الذي أشار إليه ربنا سبحانه وتعالى بقوله أو يجعل الله لهن سبيلا فلما جعل الله سبحانه وتعالى لهن سبيلا أعلن رسول الله صلى الله عليه وسلم ذلك على رؤوس الصحابة بقول من حديث عبادة بن الصامت والحديث مخرج في الصحيحين وفي غيرهما أن رسول الله صلى الله عليه وسلم قال خذوا عني خذوا عني وقد جعل الله لهن سبيلا البكر بالبكر جلد مئة وتغريب عام والثيب بالثيب جلد مئة والرجم أمة الإسلام إن الله سبحانه وتعالى لا يعامل برحمته ولا ينظر إليه من هو الأشيم الزاني والعائل المذهب جاء هذا من حديث الذي أخرجه الطبراني من حديث عبد الله بن عمر رضي الله تعالى عنهما وأرضاهما أمة الإسلام فشو الزنا شرط من أشراط الساعة وعلامة من علاماتها كيف لا جاء عند الإمام الطبراني من حديث أبي هريرة رضي الله تعالى نرضاه أن رسول الله صلى الله عليه وسلم قال من حديث أبي يعلى من حديث الذي أخرجه أبي يعلى أبو يعلى من حديث أبي هريرة رضي الله تعالى أرضاه بإسناد حسن أن رسول الله صلى الله عليه وسلم قال والذي نفسي بيدي لا تذهب الأمة لا تذهب هذه الأمة حتى يلقى الرجل أو حتى يعمل الرجل للمرأة فيفرشها في الطريق فيكون خيارهم يومئذ الذي يقول لو واريتها وراء هذا الحائط فانتشار وفشو الزنا شرط من أشراط الساعة أمة الإسلام إن الله سبحانه وتعالى تعود جميع الزنا وقد أباح الله إهراق دم الزاني السيد جاهد من حديث بن مسعود رضي الله تعالى عن أرضاه أن رسول الله صلى الله عليه وسلم قال لا يحل دمر من المسلم يشهد أن لا إله إلا الله وأني رسول الله إلا بإذا ثلاث وذكر منها السيب الزاني أمة الإسلام إن جريمة الزنا جريمة عظيمة لذلك قال الإمام أحمد رحمه الله تعالى لا أعلم بعد القتل ذنبا أعظم من الزنا لا أعلم بعد القتل ذنبا أعظم من الزنا فالزناة عقابهم عند الله شديد وإن الله سبحانه وتعالى حرم هذا الزنا على ألسن جميع الرسل وجعله كذلك محرما في هذه الشريعة الغراء أمتنا قصة مرفد كاف لنا بأن الزاني لا ينكو إلى زانية أو مشركة والزانية كذلك لا ينكو إلا زان أو مشرك هكذا فصل الله صلى الله عليه الخطاب بين ما جرى بين رسول الله صلى الله عليه وسلم وبين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 اللهم صل وسلم وبارك عليه وعلى آله وصحبه وسلم تسليما كثيرا أمة الإسلام أوصيكم ونفسي بتقوى الله قال الله تعالى يا أيها الذين آمنوا اتقوا الله اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون أمة الإسلام من قرأ عن قصة سبب عيد الحب يعلم أن الإسلام بريء من هذا العيد وهو كذلك بريء من الإسلام أمتنا إن هذا العيد أسس على أيدي الكفار وروج على أيدي المنافقين أمتنا تبعدوا عن هذه الجريمة العظيمة أمة الإسلام إن الله سبحانه وتعالى جعل إقاب الزاني السيد شديدا فجعل إقابه الرجم بالحجارة حتى الموت أما غير الزاني فإنه يجلد مئة جلدة ثم يغرب عاما هكذا قاله رسول الله صلى الله عليه وسلم أمة الإسلام إن الله سبحانه وتعالى لا ينظر ولا يعامله برحمته ولا بأفوه من كان زانيا لذلك قال رسول الله صلى الله عليه وسلم ولا يزني زاني حين يزني وهو مؤمن لا يكون الزاني كمل الإيمان حين يزني أمتنا فانظروا إلى فشو هذه الجريمة في مجتمعنا في مجتمعنا في مجتمعنا اليوم فإن هذا يشير إلى ما قد أخبر به رسول الله صلى الله عليه وسلم مما أطلعه الله من المغيبات أنه لا تقوم الساعة حتى يرفع العلم ويظهر الجهل ويبشو الزنا وفشو الزنا شرة من أشراط الساعة أمة الإسلام تقربوا إلى الله بالأعمال الصالحة وبادروا هذه الفتن بالأعمال الصالحة واعلموا أن الله سبحانه وتعالى كان يبسط يده بالليل ليتوب مسيء النهار ويبسط يده بالنهار ليتوب مسيء الليل أمة الإسلام من كانت هذه الجريمة منا فليتب إلى الله سبحانه وتعالى قبل فوات الأوان أمة الإسلام إن الله سبحانه وتعالى يقبل توبة عبده ما لم يغرغر كما جاء هذا من حديث أبلا بن عمر رضي الله تعالى عنه وأرضاهما اللهم ربنا تب على التائبين اللهم ربنا تب على التائبين اللهم ربنا تب على التائبين وارزقنا جميعا توبة نصوحا يا أجود الأجودين إنك يا ربنا غفور رحيم اللهم ربنا عز للسماء والمسلمين اللهم ربنا عز للسماء والمسلمين ودمر عاداك داء الدين اللهم ربنا دمر عاداك داء الدين اللهم ربنا وحر صفوف المسلمين واجمع شتات المسلمين اللهم ربنا ردنا إليك ردا جميلا اللهم ربنا طهر قلوبنا وطهر فروجنا وطهر أعمالنا واجعلنا للمتقين إماما يا أرحم الراحمين أمة الإسلام واعلموا أن ربكم سبحانه وتعالى أمركم بأمر بدأ في بنفسه وصلنا بملائكته وصلت بكم قال الله سبحانه وتعالى إن الله ملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما صلوا على نبيكم الصادق المصدوق القائل في مقولة سيئة ثابتة من صلى علي صلاة صلى الله عليه عشرة اللهم ربنا صل وصل وبارك على هذا النبي الكريم خاتم الأنبياء خليل الرحمن المبعوث رحمة للعالمين اللهم ربنا صل وسلم وبارك عليه وعلى آله وصحبه وسلم تسليما كثيرا